الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي يلقى السماوات والأرض في ستة أيام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم ولا فناء ká tẹwọ́ wa síwájú ọlọ́run lórí àtẹ́lẹwọ́ wa ní ká sọ pé bisimilayi rahmanir rahim ká sọ pé bisimilayi rahmanir rahim ká sọ pé bisimilayi rahmanir rahim allahumma salli ala sayyidina muhammadin. وآلائه وأصحابه وأتباعه وسلم آمين kolo bisimilayi ni abikiyọrọ asalatu yi ti a se abikiya ne bọ Muhammad latara bẹ a k'i kalẹ wa alufa bẹlẹtu baba wa imam ni a yi ti a wa yi baba wa nọrọ ni ni balo ọ̀gá ilé ọlọ́run bani ló ti wá. atagbatigba kẹkẹ mẹjọ dẹrù máa lọ. nínú sisi bàbá iná ilé gbogbo àyè tí a bá ti dé ohun ìbáwọn àbá àjókòó báyìí wọ́n tún wá ń bọ́ sílé anáwó ni àwọn èèyàn wá sílé mọ́ gbà bàbá gbogbo ẹ̀mí àtàlàfé ara ọlọ́ba nìyẹn dára fún yín. wọ́n lọ tún bá lọ́kùnrin ní iwájú ọlọ́run. bákẹ́ni àti àbàbà ìbámu bàbá wa ìbámu àgbà àbá àwọn àlùfáà bàbá wa àgbà wa tìrìmísì mini hajj àfọlọ́mbẹ́rẹ́ wà fàmí ọ̀bẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ fún yìí o nínú àwọn táwọn fi yẹn gẹ̀ nínú Òṣogbo bàbá wa jẹ́ kẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé ẹ̀ wọ́jì ẹ̀dẹ́gbẹ́ bá ń ṣe ámì. bàbá wa mi ní ọlọ́mọdé ẹ̀ wọ́jì ti dá fún làbùkù máa wá ká mẹ́jẹ̀ kàbùkù gbogbo ìtì ẹ bá ti dé àfọlá mẹnìyàjì tọrọ gbogbo ti jẹ ọmọ mẹnìyàjì tọwọ àníyàn bẹlẹtọwọ àgbàrọ abdulhakeem ọlọ́ba ní gbàdúrà yìí o ìlà àkàwọlẹ̀ wà ní àkùwọ́tẹ̀ bàbá wa gbà tí wọ́n bá wa ṣètò lọ́wọ́ ọlọ́ba àdúró tiwọn àfọlá tiwọn náà kí gbogbo ti jẹ àfa àwọn àfa àwọn àfa ògbóyin lápapọ̀ ọlọ́mọdé mẹ́nira la hawla wala quwwata lórí àwọn náà tá à ń sọ̀rọ̀ ọlọ́run pápá burúkú àwa àní ọlọ́run jọmọ lẹ́wà náà bá la hawla wala quwwata gbogbo ọba ṣe tẹ́wọ́ àdúrà ẹ̀dá kan ẹja dà níyẹn síwájú ọlọ́run láàrin ìṣẹ́jú kẹ́ẹ́ lẹ́yìn ìkúyà yìí ọlọ́run má jẹ́ nkàbùkù. lẹ́yìn ìkúyà yìí má jẹ́ àbúrò sẹ́mi mi ìwọ náà wí bẹ̀ fúnra rẹ̀ àyè tí mo wà yìí òde tí mo wà yìí má ṣe ní àwọn akọkùn mi. ẹ dákun bí ara ẹnì kankan wá ṣe balẹ̀ yìí gbogbo wa lórí ẹsẹ̀ wa àdúrà múrelé nínú afẹsẹ ẹ dákun ẹjá dìde nílẹ̀ lórí ẹsẹ̀ wa. gbogbo wa tí ò sẹ́ni tó ju ọlọ́run bá nílọ. gbogbo ẹ dákun ẹjá dìde lórí ẹsẹ̀ wa àdúrà múrelé nínú afẹsẹ gbogbo akásọ bọ́lá akásọ pé Allahu akbar. kásọ pé Allahu akbar. kásọ pé Allahu akbar kabira. ẹ ìgbọ́lùkọ́ tá a dá yìí kì í ṣe orúkọ ilé ẹnìkan bí kì í ṣe pé orúkọ ọlọ́run ni. bẹ́ẹ̀ bá sì dárúkọ ọlọ́run tó wá fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run bọ́ ọmọ yọ̀ǹda kan náà lẹ́ẹ̀fín tọ̀hún. àwọn afọlọ́ọ̀bẹ náà bàánú ẹ̀ bẹ́ẹ̀ kọ́wọ́ lórúkọ rẹ ni tẹ́nìkan lè máa jẹ ọlọ́run òkùnkù tẹ́nìkan kọ́ ń lọ́dọ̀ ọlọ́run wọ́n lọ́rùkọ lẹ́ni ọlọ́run yọ̀dá ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa. ẹlẹ́kọ̀ọ́ ti ẹsẹ̀ ámì gbogbo tẹ́nìkan kọ́ ń bèrè lórúkọ rẹ ọlọ́run wọ́n lọ́rùkọ lẹ́ni ọlọ́kọ̀ yọ̀dá rẹ̀ fún wa. bàbá wa ọ̀gá aláwọ̀ ṣe one thousand naira owó sàrà àdúrà ni ọlọ́run dàkúnjẹ́ kádùrà tèmi náà ọgbà. àwa bẹ̀ lọ́wọ́ lórí ìdúró wa wà yìí àyè tá a wà yìí ọlọ́run òde tá a wà yìí má sì ní àwọn àmọ́ bẹ́ẹ̀ ni o ẹ dákun sí àmì gbogbo wọn ló máa fi sọ wà dúwà ní dákun máa mú bọ̀ dákun máa mú bọ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́ wọ́n fi rẹ́yà àbá Yusuf àyè máa mú wà dúwà níbọ tẹ́lẹ̀yìn tí mo wà yìí ọlọ́run àyè tí mo wà yìí má ní àwọn ọmọ fún mi ọlọ́run má jẹ́ sunkún lórí ọmọ wọn náà wíbẹ̀ fúnra rẹ bàbá Ramadan náà má jẹ́ sunkún lórí ọmọ mi o gbogbo ọlọ́run eh, eh, lẹ́yìn ikú ya rẹ̀ ọlọ́run má jẹ́ sukú. àyè tó kàmí ìkú tó mi lọ díẹ̀ lẹ́yìn ikú ya ee Ajíbọ́lá mẹ́jọ Ajíbọ́lá kẹ̀dẹ̀ àmú. ẹ dákun gbogbo àwọn olólùfẹ́ Ajíbọ́lá ẹ dákun ajá sí rámi káde mímú ọ̀sán láti bọ̀. pé lẹ́yìn ikú ya Ajíbọ́lá mẹ́jọ Ajíbọ́lá sófò. bàbá wo lóye ẹ dákun bá fún àdúrà nìbọ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́. àbọ̀ Yusuf bá fún àdúrà lọ́wọ́ rẹ̀. pé lẹ́yìn ikú ya Ajíbọ́lá mẹ́jọ Ajíbọ́lá kẹ̀dẹ̀ àmú bẹ́ẹ̀ni ìpàjà kúrò wọnú lé rẹ̀ yìí gbogbo àwọn kọ́míìtì ní àyè gbogbo àwọn kọ́míìtì bẹ̀ látòrí bàbá wa tí wọ́n jẹ́ alága aláìta wà yìí bàbá wa Sanko àwọn yàrá wà ní àyíwá kò tí jẹ́ kọ́míìtì bàbá wa lẹ́kùn ní bàbá ajagun gbogbo wa tá a wà ní àyíwá alábàmẹ́ta òkè ọdún orísun báre community ọlọ́wọ́ ni wọ́n dàrú ẹ̀dẹ́gbẹ̀já sí ẹ́mí tí ò bá dàrú ẹ̀jẹ̀ nìkan kan amẹ́jẹ̀ká burú ọwọ́ bẹ̀ ẹ̀dẹ́gbẹ̀já sí ẹ́mí ìgbàlódé ọpẹlẹ tóbi mọ́tò wà lóyún ẹ̀dẹ́ nìkan wa ìdùnnú ayọ̀ tá a fi sílẹ̀ lé dákòjá bá a pàdé. ẹnì kọ̀ọ̀kan wa máa jáde wọlé. gbogbo àwọn tá a kọkọ̀ dé àyín ọlọ́run má já ẹ̀mí má já ara o. gbogbo àwọn tá a gbọ̀kara bí àyín má já ẹ̀mí má já ara. gbogbo àwọn tá a fẹsẹ̀ mẹ́rin má já ẹ̀mí má já ara. sọ ọlọ́run àbúrò kò fi sẹ́ni kọ̀ọ̀kan wa. àdáwò kò wala tuba alukuraani wajol wala la hawla wala quwwata. bàbá wa ye yan dibola bàbá wa abiyami ee eh, eh. ọlọ́wọ́ wọlé àníyàn ìṣáájú ọlọ́run ìyá wa ọlọ́run bá gbà wọ́n lẹ́rú gbọ́kẹ́ nídọ́gbìlà kìíyá rẹ̀ wọlé tuba alukuraani. ẹ̀dá ṣe bisimilayi mẹ́ta olùwọ́lá ọ̀mẹ́. تاني بعلو بامبايا بسم الله الرحمن الرحيم هو الواحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم يا آتيناك البشرى فصل لربك وانهار إن حسانك هو الأكثر سبحان ربك العزة ما يصفون والسلام ayé wa ọlọ́jọ́ da àlìkẹ́lẹ́ ọlọ́jọ́ da wọ́n ti pàdé wọ́n da wọ́n bọ̀rùn wa jẹ́ wọ́n ti bọ̀rùn wọn da wọ́n bá yín wa jẹ́ ayé àtàlẹ́kẹ́ ayé ọlọ́jọ́ tó bẹ́ẹ̀ jẹ́ ọ̀dà ọ̀dà Al-Qur'an Al-Karim bàbá ọlọ́mù ọlọ́jà rí ẹ pẹ́ o ọlọ́ba kẹjọ parí ọlọ́ba kẹjọ parí wọ́n ti kó ti parí rí ọlọ́run àlùkò àlè kẹrin gbogbo tí jẹ́kọ̀ mi ti pátá ọlọ́ba ní kẹ́kọ̀ kó òjijì wọ́n bá ẹsẹ̀ tó dé mọ́lẹ̀ gbogbo àtàwọn sí mi náà ọlọ́ba fẹsẹ̀ tó àná dé mọ́lẹ̀ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة أهلكنا عذاب النار سبحانك وبزاد أبو يا شهود والسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم ààrẹ rí tẹ̀lé à. mo lọ ah, kódà wọlé lọ lọ. àwọn èèyàn fún ọbẹ̀ tó ti gbàmàlà tó ti gbọ̀bẹ̀. ẹ jàmàlà tẹ̀. ṣé àtìlẹ́yìn ìgbà yìí. ẹ wo ẹ bá tó lọ bóyá kì í tẹ̀lé ẹ máa rí kọ́lẹ́tà abọ́ abọ́ abọ́. ẹ mo lọ pọ́ tírè ní. kò sábọ́ wọn a lọ máa kọ́ abọ́ wájú àwọn tó bá ti jẹun ní. ẹ kò sí mi mo rò bẹ́ẹ̀ pọ̀ ni. ẹ mọ̀ pé ìyá ló ń kọ́ náà. ọbẹ̀ láǹfààní ọbẹ̀ ọbẹ̀ ni wọ́n máa sáré fún àwọn akọ́tà bá ní kó olùkọ́ sílẹ̀ bóyá abọ́ tó bá ti lò kọ́ máa kó. ẹ lójú bá. inú ẹjọ́ tá a dẹ̀ kò tẹ kò ṣó rárá. oògùn yẹn kò jẹ́ kó gùn mi. ẹ ó rí lè. ẹgbẹ́ kò wá mi bó ṣe ń wá mi tẹ́lẹ̀. kò wá mi tẹ́lẹ̀ ẹ pẹ̀lẹ́ bàbá nìyẹn pàánù ọ̀gá Thank you. Gracias. <laughs> bá bínú ẹ̀yìn dà wá ẹ̀yìn dà wá bá wọn kàn fún wa. ẹ má fi bínú bá wọn kàn fún wa. owó bá wọn lé ẹ bá wọn kàn bá wọn. ó tẹ̀ wọ́n bí wọn. bẹ́ẹ̀ ni mo pẹ̀lú àwọn ọmọ ọ̀rẹ́ ṣe ọmọ ìbílẹ̀ ó wà ní àbọ̀.